nínú kíra ní àti àti àtúntà tí a bá bá ní abẹ̀rẹ̀ àdé sáárá ọ̀sẹ̀lá tó ń di àti àti báyìí abẹ̀rẹ̀ tí sáárá ní ìjà ọmọ ọlọ́dún pẹ̀lú ọ̀dọ́ ọlọ́run tó ní lọ́wọ́ àti ìpínlẹ̀ àkàlẹ́. ibi táwọn ẹgbẹ́ sọ̀rọ̀ ìfọwọ́ àwọn àkàlẹ́ ìgbìmọ̀ àti ìgbìmọ̀ ìfọwọ́ àwọn bá náà. السبع المنبطات قالوا يا رسول الله وما قلنا قال أشرك بالله والسحر وقتل النفس التي حرم الله إلا بالحق وأكل الربا وأكل مال اليتيم وتولي يوم الظهر وقتل المحصنات المؤمنات الغافلات متفق عليه ala sọ̀rọ̀ wa pé káyọ̀ lè sí àwọn nǹkan méje kan títí kí wọ́n kópa wọn bá ní. àwọn sọ̀rọ̀ bá sì béèrè lọ́wọ́ anábì sí iná anábì náà kò sàlàyé fún wa kí láwọn nǹkan méjèèjì náà anábì kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú táwọn sí ṣíríkù mọ́ ọlọ́run táwọn ọlọ́run ìyẹn ni wípé àkọ́kọ́ wọn bá ní e tó da nǹkan àmì ìpapọ̀ mọ́ ọlọ́run kó tó fi ọlọ́run bá ní tìláyé nìyẹn. ìwà wáyé nínú ọ̀rọ̀ ó sì wáyé nínú ṣe gbogbo ìgbéyà ọ̀nà tó fún lè máa wáyé bẹ́ẹ̀ ó fi ọlọ́run bá pọ̀. ẹlẹ́ẹ̀kejì ni idán káwọn ọmọ ihe aburú tí ti dálẹ̀ láwùjọ ẹni wọ́n ṣe sí ẹrú pẹ̀lú ọ̀dà ọlọ́run tó mú ẹsùn wàhálà tí àwọn fámìlì rẹ̀ kú sí ẹwù wàhálà táwọn onídàájú ti dá rẹ̀ láwùjọ bá wọn. lọ́dọ̀ ti sọ náà lọ́kọ̀ọ́ ní wípé gbogbo òpìdá kan tí ó là níwájú wọn lọ́wọ́ sí gbogbo òpìdá kan tó ti bèrè níwájú wọn lọ́wọ́ sí. torí délé làlábìbì tó náà ní ọ̀kan nínú nǹkan tí wọ́n kó pa wọn bá ẹlẹ́ẹ̀kẹta rí ìtàkùnlá náà náà ní kọ́tùlù náà sì lẹ́tì ààrùn lọ nílà bilhaq kéèyàn máa pa ẹ̀mí èyí tọ́lọ̀ wà la. a ọ̀nà oríṣiríṣi ọ̀nà lẹ̀mí àwọn èèyàn fi bọ́ lórí fún wọn bẹ́ẹ̀ lówó ẹlòmí àwọn wípé tá bá mú ọ̀nà kóòtù yẹn ò ní bọ́ sóun lọ́wọ́ ẹlòmí àwọn ọ̀nà torí pé kóòtù yẹn náà lòun ti abẹ́rẹ́ ẹlòmí sì ní àwọn sẹ́ni gbé mu pé ọ̀nà tó ń ò bá tó ń fi sé yẹn òun lè má rò ó tó wá sí lọ́nà mi òun rò ó mbẹ́ látara ọ̀nà tó wà fi owó yìí ó sì lè jẹ́ sábàbí sẹ́mi ẹni fi bẹ́ẹ̀ ta òní yìí ọwọ́ tó tó nǹkan sí lára mọ́tò sẹ́ni tó ti gbé mọ́tò lọ́wọ́ ti bẹ̀rù sí pé àwọn ọ̀pá mi ti yàn yí dáadáa tó ẹlòmíì ní kíkítà ló lé lé lọ́nà ìjọba ìlẹ̀ ìlẹ̀ bẹ́ẹ̀ náà làwọn tó ti ń pé ìnáwó lórí síkírọ́rìtì wọn àwọn tó ala wọn làwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ wọn sì wá wàhálà tí wọn ti èmi àwọn bọ́ wọn kà dá wàhálà sílẹ̀ lójijì.

tolukẹ́ni kan bẹ́ẹ̀ lówó ìwọ́n lọ fún ẹnìkan ẹ̀jẹ̀ rẹ̀ ló bẹ́ẹ̀ lò tolukẹ́ni kan bẹ́ẹ̀ lówó ọ̀kan rẹ̀ lọ́bẹ̀ jẹ tolukẹ́ni kan bẹ́ẹ̀ lówó kẹsẹ̀lì sáwọn náà ṣe àlẹ́bìnrin kan lọ́wọ́ tó bọ̀ lọ́kàn àwọn pààyàn tí ìbá tó sọ̀rọ̀ tẹ́sán sọ yìí tó ń sọ òun lébi jáde láyé àti mẹ́nu bá ń jò ní nínú ọ̀nà tí ẹ̀mí yẹn níbi tí wọ́n lè fi pààyàn ní ẹ̀sìn níbi tí wọ́n ti ń lo ìjọba bẹ́ẹ̀ lásán o onípe àgbàlagbà abilékọ lọ́kùnrin abilékọ lóbìnrin tọ́ba ti sì náà nípa mú wọn lọ́sọ̀rọ̀ ẹ̀ bá fún àrùn tó ti lọ́ọ́ lọ́kọ̀ torí pé wọn fọyàn bí yẹn pẹrẹ wọn fọyàn bí yẹn yẹ wọn fọ ọwọ́ ẹmí bẹ́ẹ̀ di ẹmí tọlọ́run tọlọ́rọ̀ ọwọ́ síra wọn ti yọ àpọnlé kù lára ẹ. ẹlẹ́ẹ̀kẹ́rin òun ni ákìlò rírà ẹ̀ jẹ̀má ákìlò rírà ètò gbajúmọ̀ láyé lẹ́yìn owó èdè abẹ́ni kọ́dà oríṣiríṣi ọ̀nà wọn pa lójú àbáwọn èèyàn èlé náà sì làwọn èèyàn ń jẹ táwọn èèyàn mọ̀ abẹ́rẹ́ oríṣiríṣi ọ̀nà orúkọ tí wọ́n ń pè é àpilẹ̀ tọ́wọ́lé láńtà mọ́túnlé ńgbọ́ e, bá ti gbà tó. Ìsìláàmù sọ fún wa pé òun ṣe ìlélẹ́wọ̀ e àwọn ọmọ وحرم الربا كما في القرآن أهل الله البيع وحرم الربا ọlọ́run ní kátajà kárajà lọ́nà tí o sí èdè ń bẹ̀ ń ṣe lẹ́tọ̀ọ́ nítorí ọba náà pàṣẹ ọmọ lọ́la lọ́nà máa rà á máa kà á lọ́nà tí o fara ní àwọn èèyàn lọ́nà ọba ní àmì àdáadáa lórí ẹ̀ ó kùnà gbalada ṣùgbọ́n kéèyàn máa wá lọ. kankan lówó ni lápẹjúwe àsìkò wàá ìgbà láwàá yìí kó ṣe pé ó sọ pé ìrètí náà tó ń kó kó bẹ́ẹ̀ ṣùgbọ́n gbàtọ́ tó ń lọ sí yẹn kẹ́nìkan wá bẹ́ẹ̀ náà wó wàá ìgbà kọ́ wá rí kọ́ wá lọ́ọ́ bá wá sí ọwọ́ lọ́wọ́ ẹ̀ ẹ̀ ká lọ́ọ́ tó tọ̀ èrè lọ́ọ́ bẹ́ẹ̀ gbà ẹ̀ fún ọba tẹ̀ fún ọba ìgbà wo àwọn yóò sọ padà à ó sọ pé ẹ̀ka yóò ní ẹ̀sì yẹ déètì wo ní ẹ̀sì yẹ wọ́n bá ti pàṣẹ wọn ti déètì tẹ̀ wọ́n yóò báyìí lé wù wọ́n bá ti lé ẹ̀ka ọ̀rẹ́ ta ọ̀rọ̀ ló dùn jama n ń jẹ́ náà nìyí n ń jẹ́ ìdílé nìyí n tẹ́ ní ní gbà ní. tẹ́lẹ̀ ọlọ́run ní òun ti èèwọ̀ ṣe ìbá òṣèlé rẹ̀ pàtó ọlọ́run wọn fún ọlá ìyá wọn ọ̀hún kí ló dé ọlọ́run kọ́dà fẹ́ẹ́ lè mọ̀ òun ọlọ́run ti yàtọ̀ ká kó mọ́ ọ̀rùn nígbà wà lórí ìṣẹ̀lẹ̀ pa òun ọ̀rùn ọ̀hún pa bá èdè ẹni tó fà òun owó yẹn fàfà ní dáadáa ẹni tó ń gbà ń fún èlé tó ń gbà padà lórí ṣùgbọ́n kọ́ wá rárá bó bá lè fi wọ́n fífi yẹn ní ẹ̀rọ lágbára mi kọ́dà kọ́ já mo já ọ àwọn àtàkùn bàbá ìlú agbára ìlú rẹ̀ alábìlẹ̀ tó wá já ní ìdúró àbọ̀já ní ní ìtẹ̀kùn tó ń tó ń nìyẹn tá a tó wá já ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìjà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ta alábìlẹ̀ tó ti dé dé dé dé dé tó já nìyẹn wọ́n wọ́n làwọn èèyàn táwọn ká ṣe lé ẹ̀dá àwọn àgbàlagbà. lọ́dún tó bá wà ní àgbàrá jọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ọ̀gá ìyá ọ̀rẹ́ lórí. Pàtó ajáde bẹ́ẹ̀ ìyá bá pè mí. Ìyá yẹn ní afá. Èyí tẹ́lẹ̀ sọ yẹn tó ká mọ̀ ọ̀gá ìlé. Àwọn ọmọ ajá lọ́wọ́ wọn kó lọ. Ọmọ ajá lọ́wọ́ tẹ́wọ̀n. Ìdìgbàgbọ́ ọjọ́ àwọn ọmọ dáhùn Tolong, kau tak mau apa-apa Deus. ọlọ́run sọ̀rọ̀ àbùkù ọ̀pọ̀ nìyẹn kátó wá èyí tí jẹ́ láyé máa jẹ owó ọmọ òun kan tára ń pèlú ọmọ òun kan ẹta ń pèlú ọmọ òun kan lẹ́yìn tó ṣe pé lẹ́yìn tẹ̀lé o abu abu máa ń ta àbúrò wọ́wọ́ àbúrò síjà wọ́wọ́ àbúrò síjà nìyẹn wà láyé abẹ́ tí bàbá rẹ̀ òun ti wà lọ́wọ́ kékeré gbà ní kó dìbò wọn lè dá ìgbà lọ́wọ́. bàbá wa kò ní ìyá rẹ̀ bàbá rẹ̀ kò ní ìyá rẹ̀ kò ní ìyá rẹ̀ àwọn nǹkan ọ̀rẹ́ tó wà á yálà ìrẹsì méjì ni wọn àwọn àwọn àti ìdílé ti àti bàbá ìdílé wọn wá ní kéwòn أنا كذا أنا أقول عن باي ترى أقول عن تصور أنا كلمات أنا في الذين يأخذون أموال اليتامى ظلما إنما يأخذون في بطونهم نارا وسيصلون وسيصلون ìgbékalẹ̀ ọ̀rọ̀ tó máa fojú lẹ́yìn náà lọ́kàá nìyẹn. bẹ́ẹ̀ kókòrò ọ̀rọ̀ ní ọmọ rẹ̀ ṣe iná fún rẹ̀ àlùkò ajé náà wàbí ìwé ní dẹ́nu. ṣùgbọ́n tó lọ́n tó bá fẹ́ lọ sí àti ìgbà yẹn òun ní ọ̀sẹ̀ sábà àti ìjó yóò lè kẹ́lẹ́ ojú ìdèrú náà. abẹ́rẹ́ owó ọkọ̀ àti ìjẹ yẹn owó ọkọ̀ wà láwọn ọba àwọn ọmọ ìlú láwọn ọba jẹ́ o ọ̀nà tí láwọn ọba àwọn ọmọ ìlú jẹ́ bẹ́ẹ̀. lò bẹ́ẹ̀ inú kúlù ó pa báyìí ní tọ̀gbà wọlé ní tèmi o abẹ́rẹ́ wà láti máa bẹ́ẹ̀. Sábà àkóso ìfowó nípa ìfowópamọ́ àánú ẹ̀ kò sí gbà wọn lò wá. Abẹ́rẹ́ wà láti máa bẹ́ẹ̀ ní ìlú àdìsí àwọn ọ̀rọ̀ àkóso nígbà wọn kí wọ́n darí wá lọ́wọ́ àwọn ọ̀rọ̀ mọ́lẹ̀. Ìlànà ìlànà ọ̀rọ̀ ẹ̀ ìjọba ẹ̀ ìgbà yìí ká الأبصار والأكل والنفس أتبع قمينة الجواية أقول لهم سواء الله سواء ملك المسلم برحمة الله نعم أو مرام دنيا البركة برحمة الله نعم وصلى الله على سيدنا محمد وعلى آله وصحبه وسلم والسلام عليكم ورحمة الله